mupulihun ló lè kọ́ àwọn ọmọ wa. mupulihun ló lè kọ́ àwọn ọmọ wa. <laughs> ọmọ tó bá wọlé ẹ̀kọ́ muflihun. oríire náà máa mú bọ ẹja bẹ́ẹ̀. ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá. mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé. muflihun gúpọ̀ schools ni ẹja máa lo ẹ má bojú wẹ̀yìn. báwo kẹ́kọ̀ọ́ láti ìpele pre-nursery dss class. kẹ́kọ̀ọ́ kéwù àkọ́gbóyèdè sanẹ́wì òsì ní gbẹ̀yìn. sound qualitative Islamic and Western education competency in Arabic language daily Quran memorization experience and competent teachers sound Islamic training, well-equipped science laboratory, home economics laboratory, conducive learning atmosphere, good moral of women, computer application kit, bounty dọ́dọ̀ wọn rè. Muslim ìfẹ́lódún ìdíòbí area Ìbàdàn. Bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́lá road, Ajibola street, beside Alafia bread bakery, Ibadan? Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti àlùkìyámà, ẹ jẹ́ mú àwọn ọmọ wa lọ sí Muflihun. Wal waznu yawma idin al-haqq faman thaqulat ma موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله أكي أن يرى ẹ̀yin أن ètò yín المفلحون wa ètò Al-Muflihun èyí tó wà ní àdúgbò muslim fẹlódún ìdí òbí tí ẹ̀ka iléèwé tó wà ní muslim hospala road ajibola street nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ ọlọ́run mọ abánisàlékún àlùgà fúnlẹ̀ ẹ̀kọ́ mufleon schools gbogbo àwọn tó kún sí ọlọ́run yìí lọ́wọ́ ọlọ́run jẹ́ àjọ jèrè láyé àtijọ́ ọ̀gbẹ́ǹde alkiyama ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru èní pẹ̀lú àyọkà látinú alukur'an ibi tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa Abdulrahman Afọ̀njá tí yóò ti máa ka Quran fún wa. A'udhu billahi minash shaytanir rajim. Idha waqa'atil waqi'ah laysa liwaqa'atiha kadhibah qafidatun rafi'ah. Idha rujjatil ardu rajjah wa bust-il jibalu bassa fa kanat abaa'an massa. وكنتم أزواجا ثلاثة وأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم اللهم بارك ní fún àwọn ọmọ ẹ̀ lálùbáríkà tó pọ̀ àtàwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan ẹ jẹ́ kí akẹ́kọ̀ọ́ wa ọkùnrin mí abdulaziz abdulsalam kó ka àdìsí fún wa bísímìlá. قال رسول الله صلى الله عليه وسلم لا يحل لمسلم أن يهجو أخاه فوق ثلاث فمن هجر فوق ثلاث فمات دخل النار رواه أبو داود Translation The Prophet of Allah may Allah's blessing and peace be upon him said It is not lawful for a Muslim to keep marriage with his Muslim brother beyond three days, and whosoever does so for, for more than three days, then dies will certainly enter the end. Considered by Abu Dawood. Lessons from the Hadith. 1. Muslims should not keep marriage for more than three days. 2. Forsaking one's forsaking one's Muslim brothers beyond three days results in Allah's anger. 3. Islamic teachings ọlọ́run wọ́n dá ọmọ ọ̀gbà gbé mọ́ o jẹ́ wọ́n wúlò fún gbogbo àgbà ńlá ayé kan wúlò fún àwọn òbí wọn kan wúlò fúnra wọn. ẹ̀yẹ́ rúṣẹ́ ọlọ́run eléyìí ni apá kejì ìdánilẹ́kọ̀ọ́ tá à ń bá bọ̀ almuinat aladarkil maasi àwọn tí ń kúnni lọ́wọ́ láti jásí pé ká lè gbé ẹ̀ṣẹ̀ jù sílẹ̀. àfẹ́yẹ rúṣẹ́ ọlọ́run bá a ṣe ń gbìyànjú nínú àwẹ̀ rọ̀mọ̀dọ́nà tá à ń sáfẹ́sẹ̀ yìí tí rọ̀mọ̀dọ́nà bá tún lọ ẹ̀mọ̀jà gbẹ́sẹ̀ jù sílẹ̀ a ti ṣàlàyé ní apá kínní kí ni ti ń jẹ́ ẹ̀ṣẹ̀ ìtumọ̀ ẹ̀ṣẹ̀ aṣọ ajẹ́kóyé pé ẹ̀ṣẹ̀ ó lè jẹ́ṣẹ̀ ńlá àbẹ̀ṣẹ̀ kékeré àti kékeré àti ní ńlá òun náà ni ká gbójú sílẹ̀ ká dẹ́ jìnnà sí i bákan náà lajú ó yé pé èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé ibi ká ṣẹ lọ́hùn lòun ti máa ń rí dùnú inú rẹ̀ máa dùn nígbà tá a bá ṣẹ lọ́hùn òun ni bí wọ́n ṣe wá dè mọ́lẹ̀ ìpáǹsá fẹ́sẹ̀ nígbà tí wọ́n bá tún tu úlẹ̀ ẹ̀yà ajá máa sáfẹ́sẹ̀ àwọn tí ó ràn wá lọ́wọ́ òun la wá ń ṣàlàyé àti jẹ́ ó yé pé kákọ́ mọ nǹkan tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ àti ìdíyàjẹ tọ́lọ́wọ́n bá lékè ọlá tó ló wà lórí ẹ̀ látòrí ahọ́n rẹ̀ nù kúránì àbí látòrí ahọ́n òjíṣẹ́ rẹ̀ anábìwa Muhammad sallallahu alaihi wasallam tọrọ sí wa bákan náà ìmọ̀ mójútó àwọn ọ̀ranyàn ká má fi ọ̀ranyàn ṣeré táàdẹ̀ ń ṣàlàyé àyà suratul ankabut quran chapter twenty nine verse forty five ara rẹ̀ òun ni kó jẹ́ pé àwọn èèyàn dáadáa àárín àwọn èèyàn rẹ̀ láti máa gbé afẹ́ gbalé ilé rẹ̀ ní ẹja gbà afẹ́ ralẹ̀ ẹralẹ̀ sáàrin àwọn ẹni rẹ̀ gbogbo ń tọ́jọ́ mọ́sẹ̀mí ayé wa kọ́ máa jẹ́ àárín àwọn ẹni rẹ̀ ara tí máa jẹ́ kẹsẹ̀ kó máa rọrùn fún èèyàn nìyẹn bákan náà mọ̀láṣà mọ́tò díkìrì la ibẹ̀ láti dúró pé ìmáa rántí ọlọ́run ní gbogbo ìgbà àǹfààní ẹ tó lọ fi kún alikitihad tí nàwa fílẹ̀ ìbàdà ara tí máa jẹ́ kéèyàn ó lè gbé ẹsẹ̀ jùlẹ̀ òun ni kéèyàn máa gbìyànjú àwọn iṣẹ́ àṣegbọrẹ ká mójútó ká mójútó ìmọ̀ gbàwẹ̀ monday thursday ká mójútó ìmọ̀ tìráwà fúrání gbogbo ìgbà ká mójútó ìmọ̀ ṣe náà fílà òru náà fílà àdúrà náà fílà ṣáájú wákàtí márààrún èyí tó bá tún ní náfìlà lẹ́yìn ká tó kí náfìlà ní ẹ̀yìn rẹ̀ gbogbo àwọn sẹ́ẹ̀tì èso ọ̀ranyàn tó jẹ́ gbé àṣegbọrẹ ní náfìlà ni ká mójútó dáadáa gan ọlọ́run máa ń lò ń sábà bíi ká mọ̀ lè ṣe ọlọ́run tó rárá àsìkò tá a lè fi ṣe lọ́run òun náà láti bí sí pẹ̀lú yẹn àáfàá nìyẹn nìkan tó kọ́ gan ká tún máa bí sí alistigal ìmọ̀ fi amali dúníyà àwọn amali àkhírà àáfà lára ń tó le tó fa ká sáfẹ́sẹ̀ ká lè máa rí ẹ̀sẹ̀ gbèjú lẹ̀ òun ni ká máa bí sí gbogbo ògbà iṣẹ́ ilé ayé àbí iṣẹ́ ọ̀run kí ni túmọ̀ iṣẹ́ ilé ayé iṣẹ́ rẹ tó fi ń jẹun lagilagi ni ọ́ máa bí sì la gbogbo igi ayé lọ ńgbà tó ọba ti ráyè pé ńgbọ́ lọ́wà àwọn ti lọ́ọ́ lagi kò ní sásìkò fún ọ tó wà láàrin àwọn tí ọmọ yọ nǹkan gẹ̀ kò ní sásìkò fún ọ tọ́ máa ta tẹ́tẹ́ àwọn ọdọ iṣẹ́ tiẹ̀ ìwọ máa kọ̀ nǹkan ni máa bísí máa kọ̀ nǹkan kọ̀ nǹkan lọ́sàn kọ̀ nǹkan lóru kò ní sáyè pé ọ̀fọ̀ owó olówó lórí íńtánẹ̀tì kò ní sí àyè wípé ọ̀bọ́bí olóbi ṣe fídíò kọ̀lù fẹjọ́ wò wọ ara yín ìmọ̀ bísí pẹ̀lú iṣẹ́ ilé ayé tọ́jà làálì àbí bíbísì pẹ̀lú sí ọ̀run tọ́jà àlàálì náà ara ń tí máa fa kéèyàn ó lè gbé òṣèlú sílẹ̀ nìyẹn àfọ àwa umaru ọmọ khatọ tí wọ́n jẹ́ al-khalifatu sani khalifa ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ikú anabi sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ wọn tí wọ́n sọ wọ́n ní ìnílà akọrọhù an arọ rọjúlà sàbàhálàlà láàfi amẹlì dúníyà wà láàfi amẹlì àkírọ wọ́n ní àwọn kòmìnira káwọn orí ọkùnrin kan kọjá pé ọwọ́ rẹ̀ ọmọ dilẹ̀ ń gbogbo ògbà yóò sàmọ̀ wà less busy ni àwọn ah, lọ́mọ̀ kó àwọn ríra o kò ní máa busy pẹ̀lú iṣẹ́ ilé ayé àbí iṣẹ́ tọ̀run àáfàá wa abdullahi ibn Mas'ud àwọn náà sọ ń tọ́jọ́ mọ́ wọ́n ní ìnílà ń kútu rọ́júlà àrọ́ òfàárìgàn láìsà fi ṣe é mìíràn amẹ́lì dúníyà wà láàkìrọ̀ wọ́n nínú máa bí àwọn ni tó ti yé bá ní ìsìn káwọn wá rí èèyàn kan kọ́ máa wà less busy kọjá pọ́wọ́ rẹ̀ ọ́ máa dilẹ̀ Yorùbá náà wọ́n lọ́wọ́ tó bá dilẹ̀ ní rere sọ evil engages in so ti yé bá ní evil engages in evil ants tẹ́ ẹ bá ti rọ́wọ́ kan tí ò rí nǹkan ṣe òun náà lè sọ ọmọ dà láàmú àfọwọ́ abúlẹ̀bọ̀ masudi àwọn náà sọ bẹ́ẹ̀ kọ̀ mọ́ ẹbí sì pẹ̀lú iṣẹ́ ilé ayé ká ní kí ló ń ṣe mọ̀ ń fọṣọ ni kí ló ń ṣe mọ̀ ń fọbọ́ ni kí ló ń ṣe mọ̀ ń kọ lẹ́tà ni gbogbo ohun tí òun bínú ọlọ́run dání kásá mọ́ bí sí pẹ̀lú nǹkan dáadáa inú mọ́ bí èṣù kò ní í lè lo àsìkò wa síbi káyapa àṣẹ ọlọ́run ọba àlekèọlá ẹ jẹ́ ká mójútó eléyìí dáadáa àǹfààní yẹn nìkan tó kọ́ ara ń tọ́ máa wúlò fún wa ní ọ̀dúrú hilaki dikir wàlímọ́wọ́ igọ̀ ká máa wà ní ìjókòó ibi tí wọ́n ti máa rántí ọlọ́run tí wọ́n ti máa ṣàlàyé wá sí ẹ̀sìn tá a bá ti wà rú ìjókòó yìí yọ́ọ́ máa sọ ntọ́lọ́run fẹ́ ntọ́lọ́run fẹ́ fún wa yóò sì máa nira fún èṣù kódà ìwọ tó jẹ́ pé o tó bí sí ìwé ráyè lọ wá sí ọ̀yà máa wà láṣìírí tọ́tù náà fẹ́ à kọ́ ọ máa wá àwọn kẹfẹ́ẹ̀tì tó dáa tó jẹ́ pé tọ́lọ́ tànàbí náà sọ ń bẹ̀ kọ́ ọ dáńlódù àwọn lectures tó dáa tó jẹ́ pé tọ́lọ́ tànàbí tí èso fún wọn máa kọ́ ọ bó ṣe ń gérí èèyàn wọn ò ní máa kọ́ ọ bó máa lo páàgùn tọ́lọ́ tànàbí wọ́n mọ̀ sọ tọ́lọ́ fẹ́nu kùránì ntànàbí fẹ́nu àdìsí fún ọ ká máa wà ní irú ìjókòó báyìí ká máa gbọ́rú àwọn wáàsí tí ó máa jẹ́ kẹ́mi wọ́n rọ̀ fún tọ́lọ́hún táàfin ní jẹun tí ó máa ṣẹ lọ́hún ara ń tọ́lọ́hún máa ń lò òun nìyẹn àáfàá ní kìrọ́ átùlùkútùbì náà fi hàn ká tún máa ka àwọn tíra tó bá ṣàǹfààní àwọn tíra táwọn àfẹ́sìn ti kọ wọ́n ti tú wọn sí àwọn èdè àgbáńlá ayé sọ̀rọ̀ Bukhari àdìsí ànábì ni láti from A to Z ọ̀nbẹ lóyìnbó sọ̀rọ̀ Muslim wọ́n ti tó yìnbó Sunan Abu Dawuda ọ̀wà lẹ́yìnbó Ibnu Majah ó ti wà lóyìnbó àtàìmọye tíà àwọn ìtọ́jọ́ pé àyà kùránì wà ń bẹ̀ àdìsí wà ń bẹ̀ bíi riyadu sọ̀lìnà ó ti wà lóyìnbó mẹ̀nàdù muslim ó ti wà lóyìnbó àkàrù mọ́mù náwàwí ó wà lóyìnbó mo ní òyìnbó gbẹ búlúkùlì mọ́rọ̀ mo ní òyìnbó rẹ̀ gbogbo àwọn tíráì àwọn tá ọmọ ilé e tó ta àlekà lárúbáwá a ní arabic àtúnra english ìwọ tó àlekà lárúbáwá sọ́wọ́ ayẹ kó ní ọ̀la kọ́ ọmọ lè lọ ra ní gbọ́yédè yorùbá àbèdè òyìnbó tó bá jẹ́ french ni wọ́n gbọ́ gbogbo èdè tó bá gbọ́ wọ́n ti kọ àwọn tíra islam wọ́n ti translate àwọn tíra islam into languages of the world ká máa ka àwọn ìwé yìí yóò máa keep wa busy yóò sì máa jẹ́ kí máa ní ẹ̀sìn wa ó lékún kò ní jẹ́ ká lè máa yapa àṣẹ ọlọ́run ọ̀gá tíra tó wá sáǹfààní ju quran ká máa tìláwà gbogbo ìgbà àrínú àwọn sàbí ànàbí àsálà bí àfa àwa sáàd fẹ́ẹ́ pé tí wọ́n fi kúrò láyé quran nìkan ìjọ mẹ́ta ni gbogbo eléyìí kò ní jẹ́ ká lè máa yapa àṣẹ ọlọ́run àáfà alára ní àtàfàkùrù fi àsùnmọ́ ìlà wàṣífàtì yìí ká máa ronú ká máa pondering and meditating ká máa ronú jinlẹ̀ gan lórí ọkọ̀ ọlọ́run ọlọ́run òun lọ́ba tó lè fìyà jẹ yàn ọlọ́run lọ́ba tó lè kẹ́yàn ọlọ́run lọ́ba tó jọ̀bọ̀ ọ̀rọ̀ ọlọ́run lọ́ba tó lè ṣèjẹ́ ẹ̀mú fún yàn ọlọ́run lọ́ba tó ẹ pé mọ́ yí òun náà ni mùmíìs ló lè pa wá ló lè òun ni ó jí wa ìdẹ́njọ́ gbogbo àwọn nǹkan ìta bá ń ronú pa rẹ̀ ẹ̀rú ọlọ́run máa bà wá lè máa ọba tí ń jẹ́ ara nǹkan tí yóò máa wúlò fún wa òun nìyẹn àáfàá nìyẹn nìkan tó kọ díkírù lìmọ̀ ká máa rántí ikú ìmáa a ti fi ikú síbi ọ̀nà tó jìn Ebe ẹwà ní ìlànà bí àṣàlà fún pé káwọn ẹwà ńlẹ ayé kó ń fìdú ní àkàánà kàgẹrí àwọn àbẹ̀rẹ̀ sẹ̀bì ẹwà ńlẹ ayé bí ẹni wípé àjòjì sájòjì náà wà kọ́ni wa ọdún mélòó la lò ńlẹ ayé kọ̀m̀pútà ọdún tá a lò lọ́run tàbí kádà gẹ́gẹ́ bíi ẹni tó jẹ́ pé onírìn àjò kíkẹ́ ń gbàbì kan kọjá sàbẹ tó gbà ní ìsọ́nì ìdá àsìpáàtà fàlàtà tàbí ìlùmọ̀sà tílẹ̀ bá mọ́ bọ́ ọ tọ́lọ́n wa wá ní kílẹ̀ òṣùbọ̀ ọláyé mọ̀nà kan pé ìjọ kejì yóò bọ̀ ọláyé nínú àdìsí ànábì sallallahu alaihi wasallam ànábì máa ń sọ pé àksìrú díkìrọ̀ hazimi ladat ẹ máa rántí tí máa fọ́lé adùn tí ó wọlé adùn òun náà ní kù tá a bá ti rántí ikú gbogbo ìgbà àti sẹlọ́n yóò máa nira fún wa gbogbo eléyìí ẹ̀já máa rántí àáfàá ní mùrọ́kọ̀ bá tu nà wà mùhásà bá tu ha ká máa ṣe mùrọ́kọ̀ bá tù nerves pé gbogbo ibi tá a bá wà ọlọ́run bá ń rí wa ọ wà pẹ̀lú wa irú tí ó dáná bíi wa Yusuf aleyhi salatu wa salam kó lè ṣe sìnàjò ní ìníyẹn tọrọ gbà pọ̀ lọ́wọ́ bá rí òun ká mọ̀ mọ̀ pọ̀ lọ́wọ́ bá rí wa ó bẹ pẹ̀lú wa ìmọ̀ rẹ̀ wà pẹ̀lú àgbègbè tá a bá wà kò ní jẹ́ ká lè máa ṣe ọlọ́run bẹ́ẹ̀ náà ni muhasaba ìyẹn ni self evaluation ká máa ṣe ìṣirò ẹ̀mí ara wa bẹ́ẹ̀ náà ni ká kọ́ ìmọ̀ ẹ̀sìn lé ìtọ́já sí wípé yóò máa wúlò fún wa ní ìparí òun ni ká mọ àtàdọ́rọ̀ wàdùà ká mọ rawọ́ ra sẹ̀sọ́ lọ́hùn ká mọ bẹ ọlọ́hun àwọn àdúrà pọ̀tánà bí àsálà máa ń ṣe tí ó fi mọ ẹbẹ̀ lọ́hùn pé kọ́lọ̀ ó fi ẹ̀mí òun rinlẹ̀ kọ́lọ̀ ó sún òun mọ́ ìtẹ̀lé tọ́lọ́hùn kọ́lọ̀ ó gbóhùn jìnnà sí ìmọ̀ yapa àṣẹ ọlọ́hun ibi tí wọ́n bá ẹ́písòdù méjì tá a lè sọ lórí agbọ́nrin yàtọ̀ láwọn nǹkan mìíràn tọ́pọ̀ lọ́dún ìta fẹ́ sọ ilé ẹ̀kọ́ bufilon school tó tó nígbọ̀wé ètò yìí ẹ máa pọ̀ wọ́n sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la tá a máa pàdé ìrìnàjò Islam Rasheed Hashim Abu Anas asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.